أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم alihamdulilayi wasalaatu wasalaamu ala rasulilayi abari adúpẹ́ lọ sí ọ̀dọ̀ Ọlọ́run atọrọlẹkùn kàti gẹfànà bíi wa sallallahu alayhi wa sallam eléyìí ni ètò yín ètò wa dáwàtúlẹ hak ìpèpè òdodo tí wọn ò lù tí máa ń dé sísú gbẹni kọ̀ọ̀kan wa nínú oṣù Ramadan báyìí abẹ́lẹ́wọ̀n balikọ́lá àwọn stars wa kọ́nà balikọ́lá kọ́ wọn bá ní kún wọn lọ́wọ́ àwọn jama wa ní àná burújà náà kọ́nà balikọ́lá kọ́ máa pín wọn pa gbogbo àyìn olùgbọ́ wa náà tí à ń gbọ́ tí àwọn sars wa ń sọ tí a sì ń tẹ̀lé kọ́nàbàlíkọ́lá kọ́sẹ̀nìkọ̀kan alẹ́sìn olóore àwa tí a sì ń gbìyànjú náà pé ah kìíní ìlú láti fi lẹ̀ ọ̀nàbàlíkọ́ ló jẹ ọ̀rọ̀ nìfẹ́ nìkọ̀ọ̀kan wa láti lè tẹ̀lé òdodo so inshallah nídàájí tòní ní tí sars wa tí wọ́n mọ̀ bá ní gbéyẹ̀wò òun náà ni ọ̀rọ̀ al-i'tikaf èyí tá a máa ń wọlé fọ́lọ́ Ramadan oríṣiríṣi ọ̀rọ̀ làwọn èèyàn máa ń sọ pé ẹ máa sí mẹ́ta láti gbọ́dọ̀ sí máa sí wọ́n bá ní yànnàná rẹ̀ síta fẹ́ wọlé fọlọ́ ní mẹ́wàá gbẹ̀yìn máa sì wò láti lè ṣe fali atafaddal. alhamdulilayi rabbil alamin wasalaatu wasalaamu ala rasulilayi wa ba'd fasalaamu alaykum wa rahmatulahi wa barakatuh. wa aleykum salaam wa rahmatulahi wa barakatuh ọpẹ́ni fún Allahu subhanahu wa ta'ala tusiwani musulumi atọrọ alekun ìkẹrẹ àti kẹrẹ fún musulmi sallam ẹtọrọ nbara àti bàmà jẹ kẹ fún gbogbo wa inshallah rahman tí ó jẹ ìbánisọ̀rọ̀ ní àárọ̀ yìí o náà ni ọ̀rọ̀ al-i'tikaf al-i'tikaf yìí nínú èdè Lárúbáwá i'tikaf náà ni luzumu shay kí èèyàn ò kó rajọ lórí nǹkan kankan kí èèyàn sá wà láàyè kan gbọ́nrin fáwọn àsìkò kan ṣùgbọ́n nínú ṣẹ̀ríà ẹ̀ńtà àgbẹ̀rẹ́pẹ̀lẹ́ náà ni luzumu masjidin li ta'ati Allahi ta'ala kéèyàn ò kóra ró sínú fún ìtẹ̀lé subhanahu wa ta'ala kí ni túmọ̀ fún ìtẹ̀lé subhanahu wa ta'ala yìí òun náà ni wípé gbogbo ìkórajọ téèyàn bá ti kórajọ sínú mọ́sálásí tí èèbá ti jẹ́ pé ìfitẹ̀lítọ́ lọ́wọ́n ọba ni eléyìí e ṣe ẹ̀tìkáàfù lọ́nà wo àkọ́kọ́ ná ẹ̀yin tó jáde nínú ọ̀rọ̀ yìí lùzúmù dárì kéèyàn ó máa gbélé máa pòun bẹ́lọ́n pòun wálúwà pòun ọ̀fẹ́ rí sánmà eléyìí ò sì nú ẹ̀sìn àyípè ní ẹ̀tìkáàfù bẹ́ẹ̀ nìkan bá sì rè kórajọ sínú ṣọ́ọ̀pù rẹ̀ àyípele náà nìkíni o àyípe ní ìrìtìkáàfù bákan náà irú gbogbooru àwọn ìta aṣọ ìtọ́ àti yàtọ̀ sí pé èèyàn kóra jọ sínú mọ́sálásí fún Allah subhanahu wa ta'ala láti lè bá a máa fi tẹ̀lé tiẹ̀ nípa àyànnáfìlà ni àǹkàkùrà nìní èyí là ń pè ní ìtìkáàfù ṣùgbọ́n tó bá ti yàtọ̀ sí rúzùlà la máa ń pè á ní nẹ́ẹ̀sì kéèyàn ò pò ń yẹra fún àwọn èèyàn ọ̀pọ̀lọpọ̀ àwọn àfa ilé ṣùgbọ́n òǹkọ́ni tó kàn wà ní ènì ṣùgbọ́n inshallah rahman àtàràtà lọ sí bíi wípé ètìkáàfù yìí níbo làátì máa ń ṣe anilu zuumu masjidin lè tọ́ àti la ìkó ara èèyàn sínú masalasi fọlọ́nba subhanahu wa ta'ala fún ìbàdà ó là ń pè ní o alẹ́ itikaf ṣùgbọ́n àwọn àfa tipẹ́tipẹ́ ọ̀rọ̀ pọ̀ lórí wípé ṣé masalasi tá a ti máa ń gbogbo masalasi pátápátá nìní àbí gbogbo masalasi tí wọ́n ti ń kí jimá masalasi tí ń bẹ ní maka ìmìíràn haram àbí masalasi anabi àbí masalasi tí ń bẹ ní Jerusalem ní tó alimasi al-Aqsa so èwo nínú gbogbo rẹ̀ àkọ́kọ́ náà ọ̀rọ̀ yìí ó jẹ́ pé èyí tí ó gbajúgbajà jù táwọn tí ó hàn síta nú àwọn ọ̀rọ̀ táwọn àfáà sọ lórí tá a ti lè ṣe ìtìkáfù òun náà ni ọ̀rọ̀ pé masalasi tó jẹ́ masalasi kí tiẹ́ ti ń kí jumu'a fún ẹni tó fẹ́ ṣe ìtìkáfù tó yẹ pé nu ẹni tí jumu'a pọn dandan fún ni so eléyìí ni ọ̀rọ̀ jumuhur ọ̀rọ̀ ẹlẹ́ẹ̀kejì òní wípé mọ́sálásí mẹ́ta péré òní àti lè ṣe wọ́n ní mọ́sálásí àkọ́kọ́ òun náà ni alimasal haram mọ́sálásí kaaba yẹn ẹlẹ́ẹ̀kejì oni ní alimasiru anabawi masalasi alayisalaam ní Madina ẹlẹ́ẹ̀kẹta ó ní alimasiru aqsa masalasi tí ń bẹ Jerusalem lẹ́yìn mẹ́tẹ̀ẹ̀ta yìí wọ́n ní àtún gbọ́dọ̀ pé a fẹ́ lọ sí ìtìkáfù ní masalasi mìíràn bó tiẹ̀ jẹ́ wípé màá fẹ́ yàn nǹkan kan bí eléyìí torí àwọn ọ̀dọ́ tọ́jà wípé àyè fara balẹ̀ lórí ọ̀rọ̀ àwọn àdájọ́ ẹ̀sìn arínú àwọn salaf gẹ́gẹ́ bí àfa wa àtọ́ rahimahullah rahmatan àwọn ní masalasi téèyàn ti lè ṣe alẹ́ ìtìkáfù òun náà ni masalasi Makka àti masalasi Madina nìkan àfàwà Sa'id ibn Musayyab àwọn ní èyí ò lè ṣe masalasi Makka èyí ò sì lè lọ ṣe masalasi Jerusalem afi masalasi anabi nìkan Madina torí bẹ́ẹ̀ lànàbí ti ṣe bó tiẹ̀ jẹ́ wípé ká sọ wípé masalasi mẹ́ta pé láti lè ṣe iná òun náà jẹ́ madhabu Hudhaifa ibn Yaman ṣùgbọ́n èyí tá a ní ìdìbẹ́ ni wípé ń bo láti lè ṣe àlè tìkàf ṣe dandan ni kọjá pé masalasi mẹ́tẹ̀ẹ̀ta yìí ni a ti lọ rèé ṣe ká padà sí inú ọ̀rọ̀ tí Hudhaifa sọ fún Abdullahi bin Mas'ud Hudhaifa radiyallahu ta'ala anhu àrùdọ̀ òun sọ wípé láàtìkáfà ilà fìlmàsájìdì thalatha àyè máa ṣe ìtìkáfù àyàfi nínú mọ́sálásí mẹ́ta péré mọ́sálásí Mẹ́kà mọ́sálásí àbí Madina àti mọ́sálásí Jerusalem ṣùgbọ́n ọ̀rọ̀ yìí ìmáàmù Abdulrazak wọ́n gbọ́ àwọn mùsọ́nà wọn ibn abi shayba wọ́n gbà wá ní musannafu wọn rahimahumullah rahmatan wasi'a ṣùgbọ́n ọ̀rọ̀ yìí àwọn àfáà sọ̀rọ̀ tó pọ̀ lórí rẹ̀ ní àwọn àfáà aládìísì wípé ọ̀rọ̀ yìí gan kò padà fẹsẹ̀ múlẹ̀ nítorí wípé abdulabil mas'udi hudhaifa wa wá ń jọ kan hudhaifa wa kọjá níbi mọ́sálásí kan tó pé èèyàn ọ̀kan mọ́sálásí láàrin ilé hudhaifa sí ilé abdulabil mas'udi mọ́sálásí wa nígbà tí wa bá abdulabil mas'udi lẹ́ńtọ́ wa bẹ̀ wò ìwọ́n sọ fún pé mo mọ̀ rí àwọn èèyàn kan ìnira ìtukọ̀wọ́mọ̀n kẹ́hánù mu'takifina fil masjid fulani tí wọ́n ń ṣe ìtìkáfù ní masalasi báyìí báyìí báyìí báyìí fàkọ́láwù ibn mas'ud abdul mas'ud wa ni kí ni wọ̀ọ́rí à ah, wọ́n lẹ́mí kọ́ fún ni wípé àlẹ́ ṣe ìtìkáfù àfi masalasi mẹ́ta ìta ah, abdul mas'ud ni àjọba nàbí lónìí o la'allahum asọ́bu fàtàtà bọ́yá àwọn èèyàn yìí àwọn ni wọ́n ráìtì ìwọ́n ló ṣe mistake o wàdákàrú fanasita àwọn rántí pé a lè ṣe ju mọ́sálásí mẹ́ta lọ ìwọ gbàgbé tó sọ pé a lè ṣe ju mọ́sálásí mélòó mọ́sálásí mẹ́ta lọ so eléyìí jẹ́ àbọ̀ wípé ọ̀rọ̀ igan kọ̀kọ́kọ́ fi ẹsẹ̀ múlẹ̀ pípọ̀ àwọn àfa àwọn ẹni tó bá tiẹ̀ jẹ́ pé a bá lọ fẹsẹ̀ múlẹ̀ ó tún ní tùmọ̀ náà a jẹ́ pé láti káfà táàm ìlà fìlìmọ̀sájìdì àtàlàfà kò sí béèyàn ṣe lè pọ̀ ajá pé mọ́sálásí mẹ́ta yìí wọ́n ní mùdọ́ afa lórí ajir ẹ̀sẹ̀ tí ń ń bi tiwọn ọ̀pọ̀ ju kí ni o ọ̀pọ̀ ju ti mọ́sálásí yòókù lọ kí lè rí wa hamsan ti sọ fún wa tẹ́lẹ̀ pé ẹ̀ ń bá kí ni mọ́sálásí mẹ́ka yẹn yọ́ọ́ máa ní hundred thousand láàdá ìnìwó kan tí yẹn bá kírun kan bẹ̀ hundred thousand rún ìnìwó fi fún un tí yẹn bá sì kírun mọ́sálásí àmọ́sálásí àmọ́dínà one thousand òníyọ́gbà bí ìgbà tó kírun one thousand ni bí wọn bá kírun mọ́sálásí Jerusalem five hundred ní lára tí ó rí nbẹ bí wọn bá ṣe ti káfù náà nbẹ bẹ́ẹ̀ náà ní ládàá yóò ṣe kíni o yóò ṣe pọ̀ tó ṣùgbọ́n tí ọ̀pọ̀lọpọ̀ àwọn àfáà lọ́ọ̀bẹ̀ ni wípé mọ́sálásí mẹ́ta ìkọ́ o ẹni tí jimá bá pọn dandan fún mọ́sálásí jimá o lè ṣe nílùú rẹ̀ lẹ́ni wíyà lágbàáyé tó bá ti jẹ́ mọ́sálásí kíni o mọ́sálásí jumá kílẹ̀ rí wọn lórí eléyìí wọn torí pé náà Al-Qur'an náà lọ́sọ̀ àsálàmbá ní sọ wípé wala tubashiruhunna ẹ má sùn máwọn ìyàwó yín wa antum aakifuna fil masajid láwọn àgbàtẹ́ ẹ bá ń kóra ró fẹ́mi ọlọ́wọ́n ọba nínú mọ́sálásí láti lè bá a máa fi wáyé sùnmọ́ mi sí ẹ̀ ń ka Qur'an ní ẹ̀yàn náà fìlà ni àyè má sùn obìnrin tá a bá ń ṣe al-i'tikafu lọ́wọ́ àìmọ́súnmọ́ kí ni o àìmọ́súnmọ́ obìnrin sùmọ́tà bá wo fìlìmọ̀sá tẹ̀lé ọ̀hún bá aṣọ àtàlà sọ́nù alukurani wọ́n ní alifu àti lámù ti ń bẹ́ńbẹ̀ lè lè mọ́ọ́mì ó kó gbogbo mọ́sálásí nù ni ó kó gbogbo mọ́sálásí kí ni o oko gbogbo mọ́sálásí sínú nítorí wípé eléyìí náà ni ó jẹ́ taisiru minar rahman subhanahu wa ta'ala ni ó jẹ́ ìsọ nǹkan di rọrùn látọ̀dọ̀ lọ́wọ́ ba fún àwa umma láti lè ba ṣe ìtìkáfù torí pé àdìsí àwa ìṣàwá ìpamọ́ sàlám kò fi ìtìkáfù lẹ̀ tó fi e jáde láyé kọ́dà àwọn ìyàwó rẹ̀ náà wọ́n padà ṣe ìtìkáfù lẹ́yìn rẹ̀ kọ́dà ọdún tí ànábì tó padà san ni ọdún tí ò lè ṣe kíni o tí ò lè ṣe ìtìkáfù so tá a bá wo eléyìí dáadáa a rí wípé àlè ìtìkáfù tá à ń sọ̀rọ̀ rẹ̀ a lè ṣe ní masalasi tó ju masalasi mẹ́ta yìí lọ tá a bá wá wo bọ́lá ń ṣe gbé wá fún gbogbo alukur'an a rí pé ìfúnlẹ̀ mọ́ni gan ni ká pé masalasi mẹ́ta yìí ni káwọ àwùjọ lónìí káwọ olùkáàkí káwọ bá a ṣe yótó àti bí ebi ṣe ń pa wá èèyàn mélòó ìlólówó àti èèyàn mélòó lówó láti gé eh, tíkẹ́ẹ̀tì wípé òun lọ sí Jerusalemu òun lọ sí mọ́sáàsì asalamu ní kíni o ní Medina tó jẹ́ pé buhari lọ́wọ́ basuwa tààlà ló dojú ọ̀rọ̀ ìkọ́nà alukurani wípé wala tubashiruhunna wa antum akifuna fil masajid àfijọ́sọ̀rọ̀ aláwọ̀sọ̀rọ̀ àbẹ̀lọ́hùn kọjọ́ jáde kó kíyèsí èmi àtẹ̀yìn ṣùgbọ́n àwa ní àkíyèsí tá a fẹ́ pera wa ara àkíyèsí ẹni pé téèyàn bá ń ṣe ìtìkáàfù lọ séèyàn lè gbọ́ wáàsì tàbí téèyàn bá jẹ́ stúdẹ́ǹtì sóòyàn lè gbé tí àwà tí máa kà àwọn àfáàjì á mọ̀ wípé tí yàn bá ṣe ìtìkáfù lọ o lè gbọ́ wáàsí tí yàn bá ṣe pé wáàsí gbari bí odidi odidi ọjọ́ kan yàn sì ra ka tí a díẹ̀ sùmọ́kọ́ gbọ́dọ̀ jẹ́ pò ní ọ̀jẹ̀ gọ́yà bí wáàsí ìjókòó bíi thirty minutes forty minutes bí ẹ̀ẹ̀kan sẹ́ẹ̀ méjì nínú mọ́sálásí má ti ń ṣe ìtìkáàfù fún wa eléyìí ò tí ì ṣe nǹkan ni o kì í ṣe nǹkan tí ó burú jù àwọn ọ̀rọ̀ yìí àwọn nǹkan tó kún pọ̀ ní tàǹbí arásọ̀tálá kó jẹ́ àlè ṣàlàyé rẹ̀ fún wa tí èé ṣe wàjòwàjò báyìí ní Ramadan tó bá dẹ̀yìn Ramadan insha Allah ta'ala ọ̀pọ̀lọpọ̀ nǹkan báyìí náà la ṣàlàyé bí idina ilayi lu wahid al-qahar àtúntò sọ̀rọ̀ bá bẹ̀lọ́n kọjú ọjà àdúgbò mẹ́fì ṣe ìtìkáàfù kó ju òṣèṣe fún wọn kó sì gbà ní ìbàdà fún wọn ṣùgbọ́n ẹ̀yin jẹ̀má àǹrọ̀ wà ẹni ìgbé àtàbàtì lọ sí ní ìtìǹkàpù wasalaamu alaykum wa rahmatulahi wa barakatu. wa aleykum salaam wa rahmatulahi wa barakatu. a kí àwọn sásù wa kún ní àti àtàrọ kọ́nàbalẹ̀ kẹlẹ́ kó bá ní sanderson lóore wọ́n ti já kó yé wa yí pé kò síbi tí a ti lè ṣe ìtìkáf lókùrúgbà tí wọ́n bá ti ń kí juma nínú mọ́ṣáláṣí òun fẹ́ni tí jimá jẹ́ ọ̀ràn àyàn fún ká má fi ọ̀rọ̀ mọ́ṣáláṣí mẹ́ta ká má fi dàgbòrò rú ẹni tó bá lówó tíkẹ́ẹ̀tì lọ kọ́kọ́ rí Jerusalem ọkọ̀ rí Mẹ́kà ẹni tí ó sì ní kó dó ńlé kọ́nà balẹ̀ kọ́lá kọ́sànù wa àdìsí gbára lé náà sọ fún wa yí pé kì í ṣe gbósà abélọ́gbọ́ yé bẹ́ẹ̀ abdullahi bin masud ní tó ń wá jáha udhaifa tí ó gba àdísì wá pé à ó lè ṣe kọjá páwọn ẹni ni wọ́n kọ̀rẹ́ tí kó wọ́n lọ ṣe mistake tó wá jẹ́ pé òun náà gbé látọ̀dọ̀ àná bíbẹ̀ ni kò ní sọ bá ń fún un kọ́nà balẹ̀ kọ́lá kí ọ̀sán ẹnì kọ̀ọ̀kan wa ustaz ẹ dákun àwọn tí wọ́n jẹ́ òṣìṣẹ́ ìjọba tó jẹ́ wípé wọn ò ráàyè wọn ò fún ọ ní lífù lífù wọn bọ̀ sínú rọmọdán táwọn náà sì lánìyàn àti wọlé fọlọ́n nínú rọmọdán láti ṣe ìtìkáfù yìí ṣé wọ́n lè máa lọ láàárọ̀ kí wọ́n máa padà sí masalasi tí wọ́n ò ní gbalí lọ́tọ́ kí wọ́n máa sí wọ́n máa gbà lọ bisẹ́. alhamdulilayi rabbil alamin wasalaatu wasalaamu ala rasulilayi wa ba'd ọlọmọsá bá ní san oníbèrè ní ẹ̀san olóore ẹni tó bá jẹ́ òṣìṣẹ́ ìjọba tàbí iṣẹ́ rẹ̀ dèmọ́lẹ̀ lọ́nà kan sí kejì láti lè bá àpòǹfẹ́ kúraró sínú masalasi fún Allah subhanahu wa ta'ala láti fi ṣe ìtìkáfù tẹ́ni bá fẹ́ ṣe ìtìkáfù n tó dáa jù náà ni wípé amusa ọjọ́ mẹ́wàá gbẹ̀yìn onú fi ń ṣe alẹ́ ìtìkáfù ẹni tó nàbà wá fẹ́ kóra jọ tó yẹ pé àsìkò rẹ̀ ọ̀gbà láàyè báwọn ó lè yà bọ̀ sí ìtìkáfù rẹ̀ ní ọjọ́ jumu'a nírọ̀lẹ́ kó sì kú òun padà ní ìrọ̀lẹ́ sunday tàbí ìdajì sunday ajẹ́pọ̀ òun lè sòdìdí ọlọ́jọ́ mẹ́wàá náà fatakulu amasitatọ́tún bíjọ́ mẹ́ta ni agbára ìbáka bíjọ́ méjìlá agbára ìbáka oníkọ́ máa ṣe wasalaamu alaykum wa rahmatulahi wa barakatu. wa aleykum salaam wa rahmatulahi wa barakatu. ẹ dẹ́kun sásùwẹ̀ tó ń bá ní sáré tẹ̀mọ́lẹ̀ sí ìbéèrè lé ẹni pé kò sí alúwà nínú ẹ̀sìn àwọn èèyàn sì máa mẹ́rin wáyé pé ànábì gan ṣé bọ́n wá alúwà tẹ́lẹ̀ kó tó di pọ́lọ́ ń gbè lórí ìṣẹ́ tí ó lọ máa lọ sínú kòtò garo hira ẹ̀rá kúnbó láti fẹ́ ṣe léyìí. alhamdulilayi rabbil alamin wasalaatu wasalaam ala rasulillah wa ba'd eléyìí náà ọlọ́mọṣẹ́ àbáni sanwó ń béèrè lẹ́sàn-án olóore ájàmù tó ti yí mẹ́sìn lọ́nà òdì òun náà lọ́ọ́ fa eléyìí àwọn èèyàn ń wá ọ̀nà kan sọ́nà kejì láti fi sọra wọn di tí wọn ò jẹ́ láti lè bá a máa páàsì nǹkan fáwọn èèyàn wípé mo lè gbọ́ lẹ́yìn wájú ọlọ́run mo ní nàkàlẹ́ kan lẹ́nu mo ládùúgbò àkàtì mo lè sọ kíní kankankan kí wọ́n wá jẹ́ wípé àìní kan ṣe ọ̀lẹ́ ilé ń báwọn èèyàn jẹ́ àdébí kọ́ sọpọ̀ ńlọ wálúwà ara màmá ọ̀yà òní lọ́rọ̀ ìwọ̀n ara ọ̀yà wọ́ọ̀yà òníyá òní wọn àní bàbá èrí sánmà àfẹ̀ẹ̀kan láàrin ọ̀sẹ̀ eléyìí kò sí inú ẹ̀sìn wa ṣùgbọ́n tí anamisa sanu fẹ́ fi máa ṣẹ̀rí ìgbà ìwọ̀n etí ìgbèdìde ló jìṣẹ́ ṣùgbọ́n ànábì ń fi ìmọ̀ lọ bẹ̀yẹ yẹra fáwọn èèyàn rẹ̀ pẹ̀lú tí ń rí tí ọ̀tẹ lọ́rùn pẹ̀lú òsàì nítorí pé fítọ̀rọ̀ ń bẹ lára rẹ̀ nature ọpọlọ ọba nìkan ṣoṣo lọ́dá yé ń bẹ lára rẹ̀ ìwà máa ń lọ́bẹ̀ láti lọ sí ìrònú pọlọ́mà subhanahu wa ta'ala gbogbo ohun tí wọ́n fẹ́ rò ń pọ̀ ọlọ́run láyé lónìí mọ́wùlẹ̀ gọ́ kọ̀rọ̀ mọ́ ànábì ti bá ní kó gbogbo ẹ̀ bọ́ ta o wa jazakumullahu khairan wallahu ta'ala a'lam. náà wọ́n ní àìní kan ṣe ni kí a máa wá lúwà kọ́nà balẹ̀kọ́lá kí ọ̀sán ẹnì kọ̀ọ̀kan wa fún àwọn ìbéèrè kàbí mi tí a bá ní àti lórí àwọn prógámù wa lórí fọ́ọ̀mù lékè wa táǹtà ní ti school wa school of science ní ká máa pè wá sórí àwọn ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọ̀nyí zero eight zero fifty ninety one fifty eight sixty five zero eight zero ninety nine twelve fifty eight thirty one àwọn tí a jọ wá sínú ilé agudu ní ìdajì tòní àná ni àfàwà ismail ẹ̀rọ àlá wọn bẹ pẹ̀lú wa bákan náà ṣé wa abdulrozak arówolo suna àná bẹ pẹ̀lú wa ṣé wa dikulai abu nabila àná bẹ pẹ̀lú wa ìṣòlóní bídíà kọ́nà balikọ́lá kọ́mọ́jà tẹ́wọ́gbà lọ́wọ́ rẹ̀ bákan náà àfàwà ibrahim ibjax ni wọ́n jẹ́ ká máa gbọ́ ohùn wa ẹni tí ń darí ètò òun náà ni àfàwà suleiman ibrahim ẹni tí ó gbìyànjú sí ẹ̀sà òkè wasalaamu alaykum wa rahmatulahi wa barakatuh. wa aleykum salaam wa rahmatulahi wa barakatuh.